الإيماء بالسلام إلى قريب السجود إلى قريب الركوع كالسجود ظني كالتوري نبقى تعمل كيان lọ síbi ẹ̀ bá rò kú ó dàbí bàtà forí kalẹ̀ fún yẹn ni ṣàwọn kí náà á kí yẹn ní ìsìn ó sọ ọ̀pọ̀lẹ́ ẹ̀ kàlẹ́ mẹ́ o dabi bata fori kale fun yen ni sawon ki naa a ki سبحان الله ويكره الانحناء انحناء أتقولي راكا كاتة كاتة إذا كي كل هذا فا لا تقولي راكا لأنه يشبه فعل المجوس ترد بيس يا مجوس أو تنبونه مثلا من فتاوى الهندية لدى حنفية ونوى يكره الانحناء عند التحية وبه ورد النهي أقول راكاتي هو تتجيو أقول راري نيكو أتون بانكينيا أولي رناسي ني أريوا لوليكوي أقو ابن عبدي هنا حنفية وانتو سوانه سراري ونيكره يكره الانحناء للسلطان وغيره أقول راكاتي هو بانكينيا abẹ́ni bọ́dì tí wọ́n ń ṣèjọba abẹ́lómi àbọ̀dọ̀ tẹ̀. àwọn Shafi'iyya alimami Nawawi nínú kíra àwọn alasa wọn ni wa yukrahu hanyu dhahri fi kulli halin li kulli ahadin akórira ká tẹ̀ ẹ̀yìn wa fún ẹni bọ́dì ní ẹni ní ẹni condition. mo tẹ̀ ẹ̀yìn lásán fún onítọ̀ ẹ̀pẹ̀lẹ́mẹ̀ o sẹ́lẹ̀ ẹ̀pẹ̀lẹ́mẹ̀ sẹ́wọ̀n kẹ́yìn ti tẹ̀. يقرأ for any body in any condition نقول العالم نينو سيرا مي سيوان في روضة الطالبين في إمام النووي كان وني وأما حمي الظهر كاتيني و فاني كان فمكروه أقول العالم للحديث الصحيح نتوري بوارو تفتيني له في النهي عنه سوالاته تدع النبي صلى الله عليه وسلم فيها أبو دوسي wala yughtarru bi kathrati man yaf'aluhu mọ́kù ẹ̀tàn jẹ pẹ̀lú pípọ̀ àwọn ẹni tí máa tẹ̀lé májèkọ́ tán jẹ́ mimman yunsabu ila ilmin wa salah nínú àwọn sáńpé láàfà sáńpé láwọn èèyàn rí tí wọ́n ń ṣe májè wọ́n tán jẹ tí wọ́n ń ṣe ọ̀dà ẹ̀wọ̀n àti àtàyè ìgbà náwáwí tó ti sọ̀rọ̀ yẹn fún wa tẹ̀sí ma pé dòní náà àwọn karambani náà ń ṣe dìfún الإمام النووي أتصاني نتراهي كنا وني ويكره حني الظهر في كل حال لكل أحد جايبو سوان بينان شربيني هنا شافعية من سرار المغني المحتاج وني ويكره حني الظهر مطلقا لكل أحد من الناس أقول راكات كتيني وبني بودي بني بودي من وعوية الرمل من سرار نهاية المحتاج ọ̀kan náà àwọn ṣàfihàn náà ni ó ní wà hániyó bọ́hárí makaro akórira kàtẹ́ ẹ̀yìn wa fẹ́ni bọ́dì. àwọn hanabila ibn taymiya rahimahullah nínú tíra rẹ̀ majmu' al-fatawa ó ní wà amal inhina wà inda tahiyya fayun hàn. kàtẹ́ ẹ̀yìn wa ń gbà tá a bá ń kíyàn akọ́. ó tún sọ nínú tíra yìí kan náà níbòmí ó ní wà amma kashfu ar-ru'us. kagbésí làkúò lórí kásí orí wálẹ̀ wal inhina àti ká tẹ̀ falẹ̀ ìsẹ̀mìnà sunna kò sínú sunna yẹn ni kíkọ́ bá rí yàn kọ́ yọ fìlà òkè sà yẹ sà kò sínú sunna nígbà tí sà bá wà lọ ọ wà dé fìlà padà rárá o. wa innama huwa ma'khudun min 'adati ba'd al-muluki wal-jahiliyya ṣíṣe bẹ́ẹ̀ ká tẹ̀ ká sí fìlà fún yàn nígbà tá a fẹ́ kí wọ́n mú nínú àṣà àwọn apá kan nínú àwọn ọba àwọn ọba ayé ojú dúdú àtàwọn èèyàn tí ò lẹ́sìn والمخلوق لا يسأل كشف الرأس والركوع له èèyàn kan lẹ́tọ̀ọ́ sí kó sọ fáwọn èèyàn pé tọ́ba bá mi sọ̀rọ̀ bọ́fìlà lórí rẹ̀ sígèlè kúrò lórí rẹ̀ o ti gbọ́dọ̀ tọrọ pé kẹ́nìkan rúkú fún un wa innama yurka'u lillahi fi s-salah ọlọ́run bá làá máa rúkú fún tá a máa ń kírun wa kashfu r-ru'usi lillahi fi l-ihram ọlọ́run làá sì máa ṣírí lẹ̀ fún tá a bá ṣe ihram tá a bá fẹ́ ṣe hajj torí tọ́lọ́ láti fi orí wa lẹ́tà gbọ́dọ̀ dé fìlà lọ́kùn. ọ̀kọ̀ làáyébọ̀ ó tún sọ nùtúrà ìkànnà níbomi oníwà amma wọ́dọ̀ rọ́ọ̀sì indal kubara ìmìnà ṣòyò káforí wa káfi gbálẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ńlá nú àwọn ṣòyò àtàwọn míì ó tàkbílẹ̀ ọ̀rọ̀ àbí ká kí sílẹ̀ ونحو ذلك أتنتجه فإنه مما لا نزاع فيه بين الأئمة في النهي عنه أم بأنه تسيق وأنه لا يقول ما يكفي بل مجرد الانحناء بالظهر لغير الله عز وجل من هي نعم ووقت راتين لا سن فوالو ميتو يا تصلو قطو فتوا فاو ما كيسي ليلي انا في مبولي اما فيا بولي انسو دو بالي بكيني ابن تيمية تصو وني اما تقبيل الارض كاكيسي لي ورفع الرأس هتفاق بولي توكي ونحو ذلك àti ntọ́jọ́ mímá fi hisojú nínú tó jẹ́ pé ìforíkalẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mímá yóò fà á lè kẹjìdáàmà bá a ti ṣe yóò nínú tí wọ́n máa ń ṣe níwájú àwọn àfa kan ọba àti múlò kàtà àwọn ọba kan bala yajuz kọ̀tọ́ bala yajuz ìhìnà o kàrókò wáyé àyèbọ̀ kọ́dà kò tiẹ̀ tó ká tẹ̀ ẹ̀yìn wa lásán. al ibn al pípé anabi sallallahu alayhi wa sallam naha ar-rajula an yanhaniya lir-rajuli idha laqiyahu rọ́pọ̀ fún ọkùnrin láti tẹ̀ fún ẹlòmíì nígbà tí a bá jọ pàdé kama yaf'aluhu kathirun mina al-muntasibina ila al-'ilm gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n pa àwọn má àwọn olùmọ̀ bẹ́ẹ̀ ti ṣe máa ń ṣe ẹ wọ látàyè àwọn èèyàn wọn yẹn iná làwọn ń tẹ́lẹ̀ àfa àfa àfa àtẹ́ńpé láàfa àwọn yẹn àtìgbà náà wọ́n ti máa tẹ̀ Ibn al-Qayyim náà sọ pé bọ́pọ̀lọpọ̀ náà ń tán pera olólùmọ̀ ti máa ṣe mimman la 'ilma lahu bis-sunnah wọ́n ń pera wọn lólùmọ̀ àwọn ọmọ súnà bẹ́ẹ̀ yóò bá lè hu na ilà aqsa hadd al-inhina ó ní kódà gangba mi wọ́n tún máa tẹ̀ ní títẹ̀ gidi kí ẹ bẹ́ẹ̀ ṣe rí sáńsẹ̀ ń bì náà wọ́n tẹ̀ lọ́lẹ̀ wọ́n tẹ̀ lọ́lẹ̀ dáadáa mubalagatan fi khilaf as-sunnati wọ́n ń ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí ń sáyọ ẹnu àlà láti sàkó súnà jahlan látàrí àìmọ̀kan hatta yasira ahaduhum bi surati raqi'in li akhi débi pé tá a máa wò wọ́n á rí pé bí ìgbà tó kúnlẹ̀ bí ìgbà tó rùkú fọmọ ẹ̀yà rẹ̀ ni rukú lásán ẹ wá wòran láyé sìn ó ti ju rukú lọ ya Ibn al-Qayyim abẹ́rẹ́ bẹ́ẹ̀ so ثم يرفع رأسه من الركوع لين أنه أقول لك لا تركوع كما يفعل إخوانهم من السجود بين يدي شيوخهم الأحياء والأموات يبا وما يعوى من النوع مكان وانا تيما سواجا وشيوا شيوا با تكوكا با ما تكو هذه شوا ما ركوف شيوا أخذوا من الصلاة سجودها

yaqumu alayhimun nas inú àwọn tó ń mú dúró rẹ̀ àwọn èèyàn dúró wọ́n fún julus nígbà táwọn jókòó bí àwọn ọba àbí olóyè kan àbọ̀lọ́lá kan àbí gọ́vnà àbí pírẹsidẹ̀ntì wọ́n ó jókòó ẹni kó dù yọgbẹ ah, ẹsẹ̀ máa ń ròyìn àmọ́ kò gbọdọ̀ pé tẹ̀ ń rò ọdílé tẹ̀ mọ̀ pé tẹ̀ bá nu subhanallah. فقاسمت الفرق الثلاثة abala àrùn kọ̀ọ̀kan wọ́n gbé fẹ́ lómi tó yàtọ̀ sọ̀lọ̀ والمقصود انت أقبلره أن النبي صلى الله عليه وسلم نهى عن انحناء الرجل لأخيه النبي صلى الله عليه وسلم وقف في كين يتفونيا سدا لذريعة الشرك ثم فدنا أتما سبصله كما نهى عن السجود لغير الله يقول أن تتقفوا لا تما فريقا لفلومي سياتصله وكما نهاهم أن يقوموا في الصلاة على رأس الإمام وهو جالس kébà nàbì sọlá àtúnà tó fi kọ́ fún wa pé ká dìde dúró nígbà tí lè máa mú kírun níjókòó àwa náà gbọ́dọ̀ jókòó máa anna qiyamahum ibadatun lillahi ta'ala tó ń ti gbígbà wọn bá dúró tí ìmáàmù ti jókòó tí ò lè dìde dúró ẹ mà pé dúró wọn gbà yẹn ìjọsìn fọlọ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ní káwọn náà jókòó. fama bọ́ọ̀nù ìdákanu abóǹfínsìn fọlọ́ọ̀bù mùsàán ọ̀dọ̀ ọlọ́run láti wá sí rẹ̀. mustapha suyuti arruhaibani nínú àwọn afa hanabila òun sọ nínú tírà rẹ̀ mọ̀kọ́lìbù olùnúhà lẹ́ni tó gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ abdulkadir jelani tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ti ń sọ pé àwọn kọ̀dìríyà làwọn torí pé abdulkadir jelani àfa sọlá ni àfa sọlá ni bọ́tún láwọn ṣẹ̀kọ̀ hàn ṣùgbọ́n àti ṣe rè ò tó bá àwọn ọmọlẹ́yìn ti ti sọ́dà. سوقنا معفا حنابلة رحمه الله عبد القادر سوقي يكره الانحناء في السلام أقول إلى قتل وتمانكيا سوفينكو قادري أوفيا نقول هذا كما قلت لقاتل بيهم أوان النفتاوى سوى فاسا وديك وانجا حنابلة ربي وانجا ريبايا سكن بالنسلة إذا سلم أحد على أخيه nígbà tí yẹn bá kí ọmọ ìyá rẹ̀ àníyàn àníyàn lọ́kùn tẹ àfihàn kéèyàn ọ̀tẹ̀ fún lẹ́ni tí ń fi ń falẹ̀ ó yà láàánú àlẹ́ yìí àbí kọ́ bọ́ bàtà rẹ̀ lẹ̀ wọ́yàn àníyàn lọ́kùn tẹ àfihàn ó tún wá tẹ̀tẹ̀ tẹ̀ fún ní ti yen ba ki omo eya re aniyan aniyan lokun te afihan keeyan ote fun leni ti àfọlẹ lẹ fi n fale o ya laaanu ale yii abi ko bo bata re le woyan aniyan lokun te afihan ẹ̀sẹ̀ láì tun wa tete te fun ni ti ni ti afole le anna hàdà kulluhu lẹ́ anna hàdà kulluhu min àádẹ́tì ina torí pé gbogbo ń tà sọ yìí bẹ́ẹ̀ náà sàmà bàbá tiwa wole daadaa mi ko ko safiyan bi to fun wa ìdáhùn la yajuzu al-inhina'u 'inda as-salam kọ̀tọ́ pé ká tẹ̀ fún yẹn nígbà tá a máa ń kí o wala khal'un 'alayni lahu àti gbọ́dọ̀ bọ́ bàtà fún wa billahi tó náà afá tó dáhùn ìbéèrè yìí náà ní Ibn Baz ńlọgà àwọn bẹ̀yẹn. ọ̀rọ̀ oríṣi kejì annahu haram pé haram ní ká tiẹ̀ tẹ̀. وبه قال الحنابلة في وجه عندهم إليه جار كان نعم لي إمام أحمد منصور البهوتي لأنه ترى عليه كشف القناع كشاف القناع وني ابن القيم الصاه لأنه ترى على إغاثة اللهفان وني يحرم في بيواني أواني إنه إغاثة اللهفان أعلي إنه لا في لا تموانو تراي وهذا القول بالتحريم أرأي حرام حرامني كتين هو ظاهر اختيار كل من ابن العربي وننتهى منه انت ابن العربي ثالثة والقرطبي هاتي قرطبي من المالكية لانه اعطى مالكية واتصو جادي اوبن لي بوت انت اقبوين انه تراهم ابن العربي افا يكوني 543 هجري واتصو منه احكام القرآن تراهم من سورة يوسف أنا أباني ورفع أبويه على العرش anabi yusuf alayisalaam ó gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó gbé wọn lórí àgọ́ ọlá rẹ̀ wa kharru lahu sujjada gbogbo wọn sì forí balẹ̀ fún un. sẹ́mi kó àlàtọ́ látẹ́lẹ̀ náà ni pé ya abati inni ra'aytu ahada ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidi. mo rí ìràwọ̀ mọ́kànlá àti oòrùn àti òṣùpá mo rí wọn tí gbogbo wọn forí balẹ̀ fún mi. ó sì sọ fún pé yá bu nàyẹ látọ̀sọ̀sọ̀rọ̀ ala kàálà ìwádìíkà fẹ̀yà kí idú làkàkẹ́ ìdá. má rọ àlá rẹ sọ fún àwọn ọmọ ìyá o wọn má bàa lọ dètè sí ọ torí pé so ma fún nímọ̀ nípa rírọ so bàbá ti ríran rí níbẹ̀ yẹn pé ọmọ yìí yọjọ ga ọmọ fún gbogbo àwọn yòókù torí pé tuma rẹ̀ ni pé àwọn ọmọ ìyá tó ní tọ́jọ́ jẹ́ bàbá kan náà àti ìtọ́jú ọmọ ìyá tiẹ̀ gbogbo wọn pátá wọn tẹríba fún bàbá àti ìyá rẹ̀ náà tún tẹríba fún wọn forí kalẹ̀ fún so nítorí rẹ̀ iná ló ti sọ fún bàbá rẹ̀ bí hadha ta'wilu ru'yaya min qabl qad ja'alaha rabbi haqqan eléyìí làlàyé rírọ àlá tí mo lá tẹ́lẹ̀ Ọlọ́run ti sọ dòdòdò nítorí gbà tó gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó gbé wọn lórí àgọ́ ọlá rẹ̀ gbogbo wọn àti ọmọ ìyá rẹ̀ gbogbo wọn forí kalẹ̀ fún un. àlàtẹ kọ́ọ̀lù lọ́lẹ́mọ́ ǹjẹ́ fíforí kalẹ̀ yun tá a lè lò lẹ́rìí sẹ́yìn kẹ́lómi ó gbà ẹ kí ni ọ̀dá Yusuf ni ẹ kàlùkùránì ayà kìlò ọgọ́rùn-ún sura wo sura tu Yusuf. torí délé torí àwọn ọmọ sọ báyìí kọ́ọ̀lù lọ́lẹ́mọ́ Ibn al-Arabi ni ó sọ̀rọ̀ yìí o ó láwọn olùmọ̀ sọ yìí pé. كان هذا سجود تحية لا سجود عبادة أو لماني فوريكا ليس فوريكا ليس كيني ليس فوريكا ليس فيني وهذا كان سلامهم بالتكبير واني اللي اني كي كتا ومن كراما نقا جنبا في قرا ولي وما فوريكا لين وهو الانحناء هو نتي تحت eléyìí ní títẹ̀ torí ẹ̀ títẹ̀ ọ̀pẹ̀ kọjá pé àkàtẹ̀ ẹ̀yìn lásán ọ̀kárí títẹ̀yìn ó sì kárí òkú ó sì kárí jojú òkú lọ torí báwọn lè ti forí kalẹ̀ ní ìsìn ó kọ rẹ̀ fún mọ́nú ṣẹ̀rí àná kí wọ́n fi al-inhina. وقد نسخ الله في شرعنا ذلك ọlọ́wọ́ bá ti ti pa eléyìí rẹ nínú ṣẹ̀rí àtiwá. ẹ̀kọ́ wa náà kúránì ọlọ́run lóyìn sọ́tẹ̀lẹ̀ fún wa ní kò ní kẹ́yìn ló fi rẹ̀ o ọlọ́run bá ti pa eléyìí rẹ nù sẹ̀rí àtúrí àdámọ̀ ọlọ́run ní káwọn mọ̀lẹ́kọ̀ foríbalẹ̀ fún gbogbo eléyìí yẹn ti parẹ́ kò nù sẹ̀rí àtiwá. wà وجعل الكلام بدلا من الانحناء والقيام ọlọ́run bá ti fi ọ̀rọ̀ dípò kíkúnlẹ̀ lọ́dọ̀ sí wa ó sì ti fi dípò dídúró táwọn bá kíra wa asalaamu alaykum wa rahmatulah bẹ́ẹ̀ ọ̀kọ́ الإمام القرطبي أو أنا الصباعي رحمه الله من سبع الجامع لأحكام القرآن من بعدنا بس وتفسير آياتي هون سعيد بن جبير أفضل ولد يد قتالة لد يد الحسن البصري نفر له وخر له سجدة قال هون لم يكن سجودا يسك ما فوريك لكنه كانت لكنه لكنه سنة كانت فيهم ṣùgbọ́n eléyìí ọjọ́ àṣà tí wọ́n tún wọn máa ń ṣe yukumi òun ẹ̀bí owó ṣe ń kí máa á yẹn tí wọ́n máa ń tẹ orí wọn báyìí tí wọ́n bá ti tẹ orí báyìí ó ti túmọ̀ sí pé wọ́n ti kíra wọn nù. eléyìí jẹ́ àlàyé hasan al-basri oní kò sí kìí ṣe fíforí kanlẹ̀ gàjà kàdáàrí kankan rẹ̀ sàkíyà tó ń bọ́ bá jílẹ̀ náà lásán wọ́n níbẹ̀ wọ́n máa kíra wọn. ọ̀kọ́ كان سجودا أو ليس في فريق لجاجاني فالسجود المعبود عندنا غير فريق لتواتما وهو كان تحيتهم ونكي كيرين لدوتهم وقيل كان كان كان انحناء كالركوع وني التربان يجب ركوع ولم يكن خرورا على الأرض كيف كيف فريق على لوريله وهكذا كان سلامهم بالتكفي والانحناء وني بلا ومن انكرا ولو تتعش àti kíkúnlẹ̀ ọkọ̀dé nasakha Allahu dhalika kullahu fi shar'ina ṣùgbọ́n náà ti pa gbogbo eléyìí rẹ kúrò ní sẹ̀rí àtiwá. wa ja'ala al-kalama badalan 'ani al-inhina ọlọ́run bá ti fọ̀rọ̀ dípò kíkúnlẹ̀ ní sẹ̀rí àtiwá. qala Qatada Qatada sọ pé hadhihi kanat tahiyyata al-muluki 'indahum bẹ́ẹ̀ wọ́n máa ń kí àwọn ọba lọ́dọ̀ wọn. وعاق الله هذه الأمة السلامة ولما باتفون جاء النبي صلى الله عليه وسلم سلامة تحية أهل الجنة ìkíra تماما على الجنة قلت الإمام القرطبي صحيح هذا الانحناء والتكفي الذي قد صار عادة بالديار المصرية يقول لها ستتي أو تديا ساوين يعني مصر لما كون كوني 671 فوني لا ساوين يعني مصر وعند العجم أتلو أتلودا كفيري وكذلك قيام بعضهم إلى بعض أتلو عندي دي حتى أن أحدهم إذا لم يقم له tó fi débi pé apá kan nínú wọn tí wọn bá dìde kí i wajada fi nafsihi ka annahu la yuqbah bih yóò máa wò lọ́kàn rẹ̀ pé ẹ̀ kàn kún fa ṣé ẹ̀yin ò lẹ́kọ̀ọ́ ni tó yé yóò máa wò pé ńgbà ti dìde fóun ẹ̀ lẹ́kọ̀ọ́ nù. wa annahu la qadra lahu ẹni tí wọ́n wò pé ọ̀já mọ̀ kankan nù wa kadhalika idha iltaqaw bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá pàdé inhana ba'duhum tí ọjà wàwìrà sẹsìn mustaqirra ó ti di nítorí ogún lọ́dọ̀ àwọn bàbá wọn tí ò ti parí láti yẹma ẹnìdà lùtẹkọ ìlùmọrọ ìwọrọ ẹsẹ pàápàá ńgbà máa ń pàdé àwọn olórí lákàbù àni sunan wọn tàkìtì pàpọ̀ sí sunan nabi sallallahu alayhi wa sallam wọn àròbù àni sunan wọn kọ وقال أيضا في المصدر نفسه حسن صنع تفسيره كنا وإذا سلم في معرض بيانه كيف ينبغي أن يكون سلام المسلم أحا أنت لا يباو لسيكان مسلم وما وإذا سلم في مسلم يبقى سلام فيها فإنه لا ينحني وبرتع ولا ولا يقبل مع السلام يده أصبر كيس يا وين تون كيس السلام عليكم ورحمة الله كيف يقول بقول <laughs> يريد أن تمسرات السنة فهذا نعم يا باشا مرحبا يا باشا yóò kí sí ọwọ́ rẹ̀ alukọ́lù sẹ́ẹ̀lì ọ̀rọ̀ orí ti kẹta anahu la sẹ́bi pé kò burú kàtẹ́ lèman yukramu min ahli islam kàtẹ́ fẹ́ni tá à ń pọ́nlé nínú àwọn mùsùlùmí illam yasil ila haddi ruku lókun ìgbà títí tẹ̀ tá a fẹ́ tẹ̀yìn tí ó bá ti dé ruku irú ìta àtàkójú ilẹ̀ kan pé tí bá ti jù bẹ́ẹ̀ lọ kò burú wọ́n ilà kórè tọba ti kọjá bẹ́ẹ̀ àjọpọ̀ àkórira rẹ̀ wọ́n wọ kọ́wọ́lọ́n lè bá àwọn ọ̀dọ́mọta àkérè màlìkì ó lọ̀rọ̀ tí apá kan nínú àwọn màlìkì àtó dé nígbẹ̀yìn ayé làwọn sọ. wọ ilé ìkọ́bá àwọn ọ̀dọ́mọ sọ̀fẹ́hìn bọ́ọ̀rọ̀ tiwọn náà táwọn náà sọ ọ́nà síra wọn. Abul Qasim nínú àwọn tó ó kú ní eight forty one nínú àwọn afá màlìkì yà nínú tíra rẹ̀ ó ní tíra kan wọ́n pè ní Fatawa al ọgbà ọ̀rọ̀ kan wá ó ní wa amma al-inhina kátẹ̀ faqad su'ila Izzuddin an dhalik wọ́n bi Izzuddin léèrè nípa rẹ̀ ó ní wa ma yaf'aluhu an-nasu min tanqis ar-ru'us ó ní dáhùn yẹn máa ń ṣe nípa títẹ̀ orí wọn báyìí fa in intaha ila aqalli hadd ar tó bá jẹ́ pé títẹ̀ tó tẹ̀yìn ó dé ibi rúkú ó tóbi ká pé yẹn rúkú ràdà sálá yẹ fàá ọ̀gbọ̀dọ̀ síbẹ̀ o. كما يفعل السجود لغير الله كما لا يفعل السجود لغير الله غير بات بودو فريكا لفلو ميتا تصلو ها بودو ركو فلو مينا في ولا بأس بما نقص عن عن حد الركوع انكو بروتيو بات تركو لمن يكرم من اهل الاسلام ثاني تو نقول لنا مسلمين اما لكي عينو وقال النفراوي نفراوي نترى الفواكه الدواني شرف الرساله اني وأفتى بعض العلماء apá kan nínú àwọn olùmọ̀ náà kó nu tíra tó ti síwájú tá a ti kọ́kọ́ mọ́rọ̀ wa ó ní apá kan náà olùmọ̀ sọ bijawazil inhina wọn ní kò burú ká tẹ̀ idha lam yasil ila hadd ar-ruku' ash-shar'i tí ọba ti tó rúkú ìta àmànù ṣẹ̀ríà. tanbihun muhim ìtanijí pàtàkì zahiru itlaq qawli man hakama من حكم بكراهة الانحناء عند التحية أنه وإن وصل إلى حد الركوع يبقى مكروها مكروها tába wo ọ̀rọ̀ àwọn èèyàn alákòókò tó ń pè mọ̀kòrò nítorí hàn bẹ́ẹ̀ ni pé kọ̀bá àjẹrùkù kọ̀bá àmọ́tòrùkù kọ̀bá àjẹrùkù lọ ìdájọ́ rẹ̀ ní kíni mọ̀kòrò máa lẹ́m yẹ́kùsùdù bí ìrùkù lókun ìgbà tí o bá ti jẹ́ kí n tó gbà lérò pẹ̀lú rẹ̀ ní kó ń rùkù fún wa ilà fàyọ̀ xram àmọ́ tó bá kí n tó gbà lérò ní kó ń ṣe rùkù fún gángan ó di àràmù lẹ́ẹ̀nàhù sọ̀ràfà lẹ́ẹ̀nàhù sọ̀rfù ṣẹ́yìn min xukuki láti cazza wajalla alqaalisa ilà ghayri. torí kó ti túmọ̀ sí kó gbé ntọ́jẹ́tọ̀ ọlọ́run ọba ọlọ́gbé fẹ́lómìnà bal kọ́ọ̀dì yẹ sọ́ọ̀dì kófò kọ́dà tó bá jẹ́ pé ntọ́gba lérò ni pé rúkú ló ṣe fún yẹn kó lè sọ́ọ̀dì kèfèrí. wa bima anna al-karahata wa at-tahrima ìgbà tẹ́nìkan pé makru ẹnìkan pé haram sẹ́mọ̀kọ́rọ̀ oríṣi mẹ́ta lání ẹnìkan sọ pé makru ẹnìkan sọ pé haram ẹnìkan sọ pé kò burú tí ọba yàtọ̀ sí tó bá tó rùkú àwa fẹ́ pa ọ̀rọ̀ nọmba one and two àfẹ́ papọ̀ torí pé makuru àti haram muttafiqan gbogbo wọn nǹkan kan náà ni wọn fi kawni kulli minhuma nahya torí pé ìkíní kejì wọn kíkọ̀ nǹkan fún ni wa in ikhtalafa fi jihati mafadihima lahu bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí kálukú fi tọ́ka sí pa àkọ́ nǹkan ó yàtọ̀ síra wọn likoni nahyi fil karahati ghayra jazimi nítorí pé kíkọ̀ ti ń bẹ nínú akórira rẹ̀ kò lágbára tó èyí ti ń bẹ nínú حرام فإني أوثر في دراسة هذه المسألة دمج القولين الأولين ليصير قولا واحدا ثم أقول الله يتكين صورة على فقوات لك جدور كنا ثم تقول كالبا كالبا جو فما ليري كنا sọ yìí pé àwọn kan sọ pé kọ àwọn kan sọ yìí pé akọ àwọn kan sọ yìí pé àkọ so nítorí di eléyìí a wá sọ pé alqawl al-awwal anna al-inhinaa 'inda at-tahiyyati manhiyyun 'anhu shar'an ike ká tẹ̀ nígbà tá a bá fẹ́ kíyàn àkọ́ nínú ṣẹ̀ríà a sọ pé bẹ́ẹ̀ ni àwọn hànàfíyà sọ àtàwọn màlìkíyà tó síwájú àtàwọn shafi'iyya àtàwọn hànàbìlà ọ̀rọ̀ orí ti kejì annahu la ba'sa bihi liman yuqra ṣé kò burú sẹ́ni tá a máa ń pọ́nlé min ahli al-islam tó kò bá tí ò bá ti tó rò kó. àmọ́ tó bá tó rò kó àbó jùlọ akórira rẹ̀ eléyìí lọ́rọ̀ àwọn kan tí wọ́n dé gbẹ̀yìn nínú àwọn màlìkìyà kí ni ẹ̀rí àwọn ọ̀rọ̀ méjèèjì àwọn ẹni tí wọ́n sọ yìí pé akọ kákúnlẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ̀rí tí wọ́n lọ báyìí hadithu albara ibn azib qala qala rasulillah sallallahu alayhi wa sallam wala nabi wa ike àti ọlọ́run ọba kúnlẹ̀ ọba sọ yìí pé ma min kò sí mùsùlùmí méjì kan yaltaqiyani tí wọ́n pàdé fayatasafahan kó wọn abara wọn lọ́wọ́ illa ghufira lahuma qabla an yaftariqa àyàfi kọ́ lọ́wọ́ bó forí jẹ́ àmì méjèèjì kan tó túká mùsùlùmí méjì ò ní pàdé fún abara wọn lọ́wọ́ àyàfi kọ́ lọ́wọ́ bó forí jẹ́ àmì méjèèjì kan tó túká. alimami ahmed abu dawud àwọn ni wọ́n gba àdéhìí wa at-tirmidhi ti sọ pé hasanun hadithun hasanun gharib min hadith abi ishaq anil bara. Ibn Majah ọ̀nà àgbéjáde Al-Munziri àwọn sọ̀rọ̀ At-Tirmidhi níbi tó ti sọ pé hasan ni Al-Albani ó sì mú àdìsí wá nínú silsilatul ahadith as-sahiha tọ́ ọ̀nà wo ńlá àdìsí fi tọ́ka sí mọ́kànlẹ̀ wọ́n ní ikhtisar an-nabi sallallahu alaihi wasallam al-musafaha ọwọ́. sísẹ ọ̀rọ̀ yìí ma lórí ká kúnlẹ̀ tánàbí sẹ ma lórí lórí ká bara ẹni lọ́wọ́ tánàbí sẹ ọ̀rọ̀ yìí ma lórí ká bara ẹni lọ́wọ́ yóò fìhìm yóò máa fi àfihàn anna muslima la yanhaniya fọ sahibi ṣé mùsùlùmí ọ̀wọ́lọ̀ fúnlẹ̀ fọmọ ya rẹ̀ ìdá àlàkìyà nígbà tí wọ́n bá pàdé wala yaltazima kò sì gbọ́dọ̀ dì máyà wọ́n gbọ́dọ̀ fúnra wọn máyà wala yuqabbila wọ́n gbọ́dọ̀ kíìsì rẹ̀ so Sayyid al-Qadir lẹ́lmúnáwí ló fún alálàyé yẹn. ẹ̀rí ẹlẹ́kejì hadithu Anas ibn Malik radiyallahu anhu qala qala rajulun ya Rasulallah ẹnì kan sọ pé yóò jí sí ọlọ́ الرجل منا يلقى أخاه أني كان وما قد يوم ياري أو صديقة أي بما سبق قد يوم ياري أبو ريري لنا أينحني له بقتف فكلف قال لا أنا بني العراو قال أقنيتني afàyẹlẹzẹmú tó lè dì máyà fún sumara wọn wọ́yọ̀kọ̀ bílò kó tún kíìsì rẹ̀ kọ́lẹ̀ lẹ́ anábì ní rárá kọ́lẹ̀ afàyẹ àkùdù bí yẹ́dì hì wọ́yọ̀kọ̀ fìhú kọ́ gbọ́wọ́ rẹ̀ mú kọ́ gbà lọ́wọ́ kọ́lẹ̀ nàám anábì sọ̀rọ̀ àṣẹlá ní bẹ́ẹ̀ ni. أخرجه أحمد في المسند وأبو عيسى الترمذي في سننه واللفظ له عيسى موان بي الترمذي وقال حديث حسن الترمذي حسن Ibnu Majah nínú súnánù tiẹ̀ òun gbà wá pẹ̀lú gbólóhùn yìí àyẹnhánì ba'duna li ba'din tọ́tọ́ kápá kan ó kúnlẹ̀ fún mi qala la Ànábì sallallahu alaihi wasallam ní rárá qulna ayu'aniqu ba'duna ba'da àtúwọn abéèrè pé sápá kan wa wọ́n lè máa fi ọrùn kú ọrùn ọmọ ẹ̀yà wọn bí káwọn fọrùn kọrùn ara wa nígbà tá a bá pàdé qala la Ànábì ní rárá walakin tasafahu ṣùgbọ́n dípò rẹ̀ ńṣe ni kẹ́ máa bára yín lọ́wọ́. حسنه النووي تارة نووي نيجا كان في حديثا حسن وصححه أخرى لا يمينينا هنا وصحيح صحيح وحكى الحافظ ابن حجر تحسين الترمذي له في التلخيص الحبير من الدرى الحافظ ابن حجر التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير وصحيح حديثه آه، الترمذي صحيح حسن كومنت وحسنه الألباني الماني وإنه صحيح حسن من صحيح ابن ماجه دون جملة المعانقة يترسي معانقة دوان به كفو نقان كسراني قاري وهو صريح الدلالة تابا وادي في يالكوا فريكليا نقاسي توكاسي النهي عن الانحناء كيف قفن لازم ما لي عند التحية نقاسا من كراوة وهو حديث حسن النووي حديث حسن ولم يأتي له معارض والسياديس كنتتاقو فلا مصير إلى مخالفته ترينا قصوكا تقوى ديتي نووي لصدين فإن اعترض عليه كما بات تقوى ديتي بضعف إسناده فأنا سأقبع عليه تنتقوني كسوفي حسن كسوفي صحيح لوجود حنظلة السدوسي البصري في إسناده شري حنظلة السدوسي هو نوع من تقبع وقد ضعفه الإمام أحمد الإمام أحمد يسوفي إليه قال له إذ قال فيه له أشياء له أشياء مناكير روى حديثين كلاهما عن النبي صلى الله عليه وسلم منكرين tó ìmáàmù ahmed ti tọ́ka sí pàdé ti wà bọ̀ọ̀yì yahya al-qattan gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ tán sàtọ̀ àtàmù wa albani down lórí rẹ̀ pé ah, gbogbo ọ̀rọ̀ tán sọ ẹ̀ náà síbẹ̀síbẹ̀ àtàlẹ́gbẹ̀ àdìsí yẹn wọlé torí tá a bá wọ inú tẹ̀míyà nínú mọ̀tìmọ̀ ìpàtàwà òun náà lo àdìsí yẹn tó gbà tó sì lò ó túmọ̀ sí pé ah, òun náà kọ̀ǹsídà rẹ̀ ni tó alákòlà hà láti fi hàn bá fẹsẹ̀ ní àti láti fi mí jàre. nọmba tírì nítorí láti ọ̀dọ̀ abdullahi ibn abi awfa قني لما قدم معاذ من من الشام وبعدين معاذ في الشام به فجد للنبي صلى الله عليه وآله وسلم أفرق النبي صلى الله عليه وسلم قال ما هذا يا معاذ أنا بنك لي هو معاذ سما قلت سرينش كان النبي صلى الله عليه وسلم قال إذا بيا إن كان كفريق أنا يودع فا أنا بس صلى الله عليه وسلم كل لي ومعاذ قال أني أتيت الشام ملص الشام فوافقتهم يسجدون لأساقفتهم وبطارقتهم mo bá pé wọ́n forí kalẹ̀ fáwọn rẹ́bìrìn àtàwọn pásọ̀. fọwọ́dí tufi nàfẹ́ mọ wá mọ̀ sínú ànáfà aládàálẹ̀ kàbí ìpè wà nábì láàmà sí fún ìwọlẹ̀ ní gíga èyí táwọn pásọ̀ àtàwọn kìnìún tán gbégbé síbi tí wọ́n á fún. فقال رسول الله صلى الله عليه وآله وسلم إيوا النبي واو النبي صلى الله عليه وسلم فلا تفعل أهبر فإني لو كنت آمرا أحدا أن يسجد لغير الله لأمرت المرأة أن تسجد لزوجها تلتمي بجاني في صوتني كتكو فريق بالي فلو ميتو ياتو صلواني أبيني باقوا لا تكو مفريقا لفقوري أما أنا جيو تنقو بينا لا تبعو الإمام أحمد لبعوة أتبنا ماجا أتبنا حبان نينو صحيح إيري الحاكم تقي صحيحني على شرط الشيخين الذهبي في سقو باني حاكم تقي سنبان آه، الألباني قلنا تقي صحيحني منه إرواي الغليل باني قلت تقي صحيحني منه صحيح السنن ابن ماجه so bóòlù àdéhìí ṣe tọ́ka sí níta nfẹ́ so ọ́ tọ́ka sí níta nfẹ́ lọ́nà tànídì à ń pè ní àtẹ̀mbé ṣe òṣò lọ́sọ̀ wọ́wọ́ jù wò ọ̀nà tó fi tànídì náà ní ṣe ẹnìnàlá ẹ̀hún sallallahu alaihi wasallam sujudi lahu ikpe kíkọ̀ tí anabi sallallahu alaihi wasallam kọ̀ pé kí wọ́n forí kalẹ̀ fún nàbíyàn àmàdúnàhù min inhina'in wa nahwihi kíkọ̀ fún gbàtó ti ní ẹgbọ́dọ̀ forí kanlẹ̀ fún mi ó túmọ̀ sí pé ẹgbọ́dọ̀ pékinni fún mi ẹ̀sùn gbọ́dọ̀ kúnlẹ̀ fún mi. tọ́fí ìtẹ̀mbíhu bil a'la ala wọ́n fi lé ipa wa wọ́n pẹ̀lú ìtọ́ ga jù láti fi hàn òtò náà kọ́ àdá mú kélé yìí orí bẹ́ẹ̀ ó náà ní ní èdè lárúbáwá nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wadkhulul baba sujjada wadkhulul baba sujjada níbi tọ́lọ̀ ti sọ fún àwọn ọmọ Israẹli pé kí wọ́n wọ Baitul Maqdis kí wọ́n wá gbẹnu lẹ̀kùn ìlú yẹn wọnú lóyún lẹ́ni tó forí kalẹ̀ sí lẹ́ni tó forí kalẹ̀ láàtọ̀ tó lẹ́dí wọ̀lú gbogbo yín ti gbọ́dọ̀ wọ̀lú kóòrùn tó wọ̀ sẹ̀wọ̀n ká máa rákùnù ká máa forí gbolẹ̀ lọ so ṣé ń tọ́lọ̀ ń sọnù wadkhulul baba sujjada ọ̀rọ̀ wa pọ̀ mí ìtààmú alátọ̀dọ̀ Ibn Jarir at-Tabari àtàwọn afọ́ntẹ́fẹ́rẹ́ mi tí wọ́n sọ pé tùmọ̀ rẹ̀ ni وادخلوا الباب منحنين سجدا أي منحنين أولو من لن تتوري لي تتح تاني تتح يعني في التوانو لوني so eléyìí túmọ̀ sí wọ́n ti gbọ́rọ̀ alátọ́dọ̀ ibn Abbas radiyallahu anhu wípé sujada níbẹ̀ ìnhìnà nítorí gbogbo sujúdù kan bá sọ pé ẹ gbọ́dọ̀ sujúdù fẹ́nìkan nu ṣẹ̀ríà ó kárí ọwọ́ báyìí ọwọ́ sísorí rẹ̀ báyìí ó kárí rẹ̀ kátó àpò ọ̀tẹ̀yìn rẹ̀ kátó àpò lọlẹ̀ gbogbo ẹ̀ nínú sẹ̀rí àkínú à ń pè sojú òdì. eléyìí jẹ́ ta ṣàlàyé ní page thirty ń bì. so lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà náà lẹ́yìn náà hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma qala wala nabi sallallahu alayhi wa sallam ishtaka àárẹ̀ ta nabi sallallahu alayhi wa sallam. فصلينا وراءه أو أسكن ليله وهو قاعد مو نبي جوكو وأبو بكر يسمع الناس تكبيره abubakar ń sọ fáwọn èèyàn bá nàbí ṣe ń kábàrà eléyìí jọ kan nínú ààyè méjì tó ti ṣe làdáni lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam àdéhùn wa nù sahih muslim. so sẹ́mi ayé kejì ìgbà tá nàbí sallallahu alaihi wa sallam sàárẹ̀ tó sàárẹ̀ kú tó jáde wá kírun tí abubakar dúró tí ń kírun fáwọn èèyàn bó ṣe rí kánàbì tún yọ oníkánàbì ò so tí anabi bá ti ṣe tẹkbíir abubakar ó gbọ́ sókè káwọn olè bá mọ̀ kó tá anabi sọlá àṣìlá wa àyè méjì péré ní fourteen years ni wọ́n ti ṣe làdáni lẹ́yìn anabi sọlá àṣìlá bóòlù lẹ́yìn tí wàá sọ dojoojúmọ́. so àyè alákọ̀ọ́kọ́ yìí òun náà ni pé anabi sọlá àṣìlá wọn ṣubú lórí ràkúnmí wọn àárẹ̀ sí wọn àwa kírun pẹ̀lú anabi nínú ilé akírun lẹ́yìn wọn jókòó abubakar wọn sọ fáwọn èèyàn àwọn allah akbar allah akbar tá anabi wí falsafata ilẹ̀ anabi wàá wò wà lẹ́yìn لوريون فرانا قياما اوريكو ادون فاشار الينا فقعدنا او فوس او سوا في كاجوكو فصلينا بصلاته قعودا او انا واكن جابو الدكين وني جوكو فلما سلم قال نبات السلام عني ان كنتم انفا لتفعلن فعل فارس والرومي يقومون على ملوكهم وهم قعود فلا تفعلوا ليك díẹ̀ ló kù kẹ́ wo àwọn fárísà àtàwọn rómáwá tó jẹ́ pé wọ́n máa dúró nígbà táwọn ọba wọn jókòó ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ tó ń ti pé lórí irun ọ̀ràn yẹn ní kẹ́ dìde tó àmọ́ nítorí pé lèmọ́ọ̀mù ti kírun jókòó wọn ní kẹ́yìn náà jókòó bọ́t eléyìí jẹ́ tó bí ìyapa láàrin àwọn olùmọ̀ tí kí lèmọ́ọ̀mù bá jókòó jẹ́ àwa ti lágbára láti dúró sáàdúró ni àbá jókòó àwọn kan sọ pé àjòkòó lẹ́bàá nàbì ṣe sọ́ńbì àwọn kan sọ pé àjìdè dúró ni lẹ́bàá nàbì ṣe ṣe kó tó kú torí kó jókòó kírun àwọn sàbẹ̀ sì dúró kírun kò sọ pé kó jókòó gbà náà. tó torí ẹ ابن تيمية رحمه الله قال فهذا نهي من النبي صلى الله عليه وسلم عن القيام خلفه في الصلاة اللي كيف قوني لا تدع النبي صلى الله عليه وسلم كيف قالوا الجلو لين دوري نبع تنجبه كما يفعله الأعاجم يجب أن تفريسي سمان سي بعضها لبعض فقط أنا فقط يعني قلت يعني قلت تجولوا لي فكيف بالركوع ما هو أن تبعي كمان ركوع kájú wọn rúkú fún ọ̀gá wọn àwọn ìṣojú ìlànà forí balẹ̀ fún wà má kó rúkú náà àbí njó tó rúkú tàǹgbé tí má lè fi àṣọ sẹmukánà bí ọkọ àbí oníkọ yọkọ bákan náà nítorí wá nínú musonna ibn abi shayba àfa bukhari abubakar ibn abi shayba rahimahullah ó ní báàbù an yusjada lirrajul ẹ̀kọ́ nípa àwọn ẹni tí wọ́n kórìíra káká forí kalẹ̀ fún yà. ọgbà wa láti ọ̀dọ̀ Muhammad ibn Hafiz qaal oní qaduma azimun min ulama al-a'ajim ala Umar ọ̀gá ńlá kan nínú àwọn ọ̀gá àwọn kèfèrí ọwọ́ sọ́dọ̀ Umar فسأل عن عمر أو أبير بن عمر واك فقيل له إنه خارج عن المدينة فخرج إليه أو أجدي إن تقاتي بجوته عمر له قال أني فلقيه وهو مقبل أقعد عمر لما عمر بعد أبو في مدينة فأهوى الدهقان فسجد أقني سجد ألسوه هنا هو قاعد كفري لما لو سيلة كفري كان لفرما أو ليسجد أقول لو لا كفري كان لفرما ọ̀kan náà tó gbà wá ní ṣe méjì tó ti forí kalẹ̀ ní àbọ̀fẹ́ forí kalẹ̀ kọ́ọ̀lù òní kọ́kọ́ọ̀lù Umar tó máa wá sọ pé ẹ̀rọ fàrà lẹ́nu wá ìlú kọ̀ọ̀kọ́ bóyá rẹ̀ tó fi fọ́lọ́ ọba ọba ọ̀kan ṣoṣo tó borí gbogbo èèyàn. àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ kọ́ sọ pé torí pé kèfèrí ni akúnlẹ̀ rẹ̀ kò burú já gbẹ́sẹ̀ lé ọ lórí ẹ̀kọ́ Umar to maa wa to pe ero fara bẹ́ẹ̀ fi folo oba obo okan to dídé ko so pe tori pe kefe ri ni borí sókè oni to bori soke folo subhanallah عمر ń kọ̀ pé kán kúnlẹ̀ àbí kán forí balẹ̀ fún un ọ̀rọ̀ ajá wọn máa já anáhùn عن غيره من الصحابة رضي الله رضوان الله عليهم فكان يقول لكم ولا تضامنون وسابقون ومكويا نسوا الأكجي أن الركوع والسجود بذكارك كفرك لا يجوز فعل شيء منهما في شريعتنا إلا لله عز وجل وتقاتل كان ينورين في سواه أي في فلوه وإن كان جائزا على وجه التحية في شريعة من قبلنا قتل جفوته في ما سبب في كيران إنه كان أنت سوى جوا كما في قصة يوسف عليه السلام إنه كان سبب سوى يوسف عليه السلام لكنه منسوخ في شريعتنا كما يبين تاتي صور أتفاري ويكو سنو في ماني نوفي كوا فلا يصلح السجود في الإسلام ولو على وجه التحية أو بمعنى التواضع إلا لله تعالى وحده سوري أقول ibi ká ká ká kúnlẹ̀ ká tẹ̀ fún yàn kan lórúkọ pàǹkì àbí lórúkọ pàǹtẹ̀ríba fún kòtò ká ti bẹ́ẹ̀ àti fún náà bá wa. ẹlẹ́kẹjọ أن الانحناء مأخوذ من عادات الملوك والجاهلية ike títẹ̀ yìí wọ́n mú nínú àṣà àwọn lọ́balọ́ba ni àti àṣà àwọn kèfèrí tí ò lẹ́sìn wọ́wọ́ yóò ṣubú fẹ́rẹ̀lẹ̀ majus ó fi gbogbo ara jọ ìṣesí àwọn majus ti ń bọ̀ náà فنهي عنه شرير نشريعة يعني القوف وسدا لذريعة الشرك بالله لذريعة الدين كوانو سيبوصلو قال المناوي مناوي الله باكوك بوصلين سرى رفيد القدير قالوا فنوصفي تحية النصارى يكيل اني يعني كما نصارى وضع اليد على الفم يعني كافة وسنو كي الو سو هاني بقى النصارى تيمان كيرا واليهود ها يهودكما الاشارة بالاسبع good morning lọ́ọ̀kan tó wọ́n ní máa ṣe máa kí àwọn nù wọ́n majus wọ́n àwọn majus al-inhina kakún lẹ́yìn tiwọn. tẹ́ ẹ bá ti máa bẹ́ẹ̀ ẹ sá ti máa wọ international media sẹ́nu Cambodia Cambodia lẹ́bàá àwọn China nǹkan àwọn bóòdì àwọn bóòdì yóò ní gbogbo wọn. sẹ́nu bá ń kíra wọn pọ̀ láyọ̀ yà ní ẹ̀mí wọ́n ti Nàìjíríà lẹ̀ wá gbogbo wọn bóòdì yà ni wọn sẹ́nu bá ń kíra wọn fún ìlọ́ọ̀lẹ́nu. tọ́ba tó ti rẹ́ lómi tó yé torí pé àwọn àwọn ọ̀sán pọ̀ lọ́wọ́ tó torí ẹ̀ mọ́ṣíríkì ń ṣe nǹkan kọ̀ yà lẹ́nu torí lè sábà bẹ kókórí àwọn aráàlú kìnnìkan kan ń tẹ mùsùlùmí fa àbí kẹfìrí ni wọn náà wọn mùsùlùmí ni wọn mùsùlùmí ọ̀nà tẹ́bi mùsùlùmí wọn àti kẹfìrí tẹ́bi. wàlẹ̀ àrọ̀bù àwọn lárúbáwá ìkírẹ́ni tiwọn hayyakallah hayyakallah huwa bayyan. kí wọn bá ṣe máa kíra àwọn yẹn kí jàhìlíyà tí wọn nù tó bá fẹ́ kíra mùsùlùmí sí mùsùlùmí dàhílì tó àyàkẹ́wà torí ẹ̀ tí mùsùlùmí bá pàdé mùsùlùmí aye àyàkẹ́wà á kàn máa wọ̀ràn ẹ̀ ààfin asàlám kọ́bùlọ̀ kẹlẹ́ àwọn sàlámà náà fẹ́ tó sọ̀rọ̀ kaka tó mùsùlùmí sí mùsùlùmí to tàhíyẹ́tuhum asàlám torí ẹ̀ wal muluk wọ́n ní tó bá jẹ́ loba lọ́balọ́ba ní báwọn ti máa ń kíra wọn e e an'im sabahan. والمسلمين شوان كيراني تاع مسلمين السلام عليكم وهي أشرف التحيات وهن كيراني تقاج وأكرمها ونسي الله قليج سو جابي تاع مسلمين سيلي يا في هوا ويكي أنجاني تانا كله ọta fòfin Ọlọ́run àwọn ẹrí tí láti ṣe ìjọba ìlú ìyá rẹ̀. tọ́tọ́ ká kọ́kọ́ náwó láti gba ẹni tó kù wá lọ lọ́wọ́ ọ̀tọ́ ẹ dín kó wọn náwó sí i kẹ́yìn tó gbà nígbà tá a ti sọ é pé ọ̀gbọ́dọ̀ máa gbá wájú mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà nínú kíkí mọ́jọ jẹ́ pé wọ́n lọ́kọ̀ náwó náà bí káwọn náwó tí ọkọ̀ wá gbà. Ṣé wàá tó balẹ̀ fún òní dín? Àwọn tó jẹ́ bíi ẹ̀gbọ́n fún wọn tẹ́wàá dúró kí wọn tó máa sọ̀rọ̀ pé kí àwọn tẹ̀sán ní táwọn wà níta. àtọ̀ náà mà sọ̀láì fún ọ díẹ̀ díẹ̀ wọn yé wọn máa ti gbọ́ yín wọn ni kò fi ṣe kò fi ṣàfojú di ṣàfojú kẹ́sìn Islam táwọn dẹ̀ ń gbọ́ yín ní ìsìnkú ìyàtọ̀ sí táwọn ṣe ọlọ́run kò fi yé gbogbo wa sábà tó díẹ̀ díẹ̀ ẹ̀rí fún àwọn náà padà comply. àwọn eré ìdárayá kan wà tó jẹ́ pé bẹ̀rẹ̀ tó ṣe ń fi láti lẹ̀ ní ẹ̀mí láti tẹ̀ bẹ́ẹ̀ bí àwọn ìjà tó máa ń jà láàrin tó ṣe tó ṣe wà láti lẹ̀ ní tẹ́ gbọ́dọ̀ fẹ́ fúnra ẹ̀. àmọ́ àbí àwọn ilé àwọn Japan gbàgbà fẹ́ẹ́ mọ pé kì í ṣe ìjà mùsùlùmí àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ìwọ mùsùlùmí náà wá fẹ́ kọ́ taekwondo kìnnì kàrẹ́tì ẹ̀rọ àkọ́kọ́ ti báyìí fún wa ń ààrẹ. àsìkò ọlọ́run kí wọ́n máa kí kí wọ́n lẹ́yìn ṣáìní tọba ti mọ̀ pọ̀ ní ti títí tí wọ́n fi di fásùbà yọ kò kí lẹ́yìn ṣáìní àmọ́ tọba wọn kò jì kò jì kí lọ́ dà jù. tí ọba tí ó kẹ́ òkì lẹ́yìn ṣáìní títí tí ó fi di bóun lè máa jì wọ́n ní sọ́tọ́ wọ́n ní sí sábàbí kan jẹ́ ńbẹ́ nù sẹ́rí àyè tó lè mú kóbìnrin pinnu láti máa fẹ́ lọ́kọ. gẹ́gẹ́ bí kóbìnrin sọ pé ẹ̀rù ń bà òun láti má lè pé àwọn ẹ̀tọ́ àti àwọn ọ̀ràn àyàn tí ọkọ bọ́ gẹgẹ òun gẹ́gẹ́ bí ìyàwó bi bí ìyá. bákan náà kò sì ní lọ́kọ nítorí kọ́nàbà rí ìbínú ọlọ́ fún àmì sọ ọ gbọdọ lọkọ náà because nítorí sá fún yẹn ìtọ́ bọ̀ sí yóò tó jù lọ àbí òye wa nísìnyí ẹni tí tí ó bọ̀ sóhun sóhun lórí gẹ́gẹ́ bí ìyàwó ìwọ tí ń bẹ lórí òun gẹ́gẹ́ bí màmá sọsẹ́mi pé tí máa ń dágbé so sẹ́mi yìí pé àwọn ọ̀wọ̀ kan náà tó wà lórí rẹ̀ náà ti máa ń dágbé àbí bẹ́ẹ̀ kọ́ ni bó ló ti sọ̀rọ̀ rẹ̀ bó ló ti ní sèrànù bó ni wọn náà ti jẹ́ pọ̀ kọ́ntribútù sí pípọ̀ àwọn ọmọlẹ́yìn ànábì nígbà tó lọ́kọ̀ àbí òye wa so. báwo ló ṣe ní kwakù ebi bíbí ni màmá tiẹ̀ náà bí ọlọ́mọ tòótọ́ bá sì lọ tó òfin kankan lẹ̀ ó ti kwakù nù tani ọmọ ti rọ́bì rahamu ma tọ́mọ rọ́bì yẹn ní sọ̀gírà fún ọ ọkàn lọ́nu ọlọ́nu wọ́n sọ pé good for nothing tó ń torí délé gbogbo ẹ̀dá bá wò kò sí tó pé ọkùnrin láyé àfi kó níyàwó kò sì sí tó pé kò sí rọ̀bàníyà fìlẹ̀ islam fadaism modaism kò sínú islam o gbọ́dọ̀ lọ́kọ orí rẹ̀ ń bẹnu kọ́ lọ́kọ. yọ mọnà gbọ́dọ̀ sọ kó ń gbàgbó. tọ́ba fi lè lọ sèṣì sọ pé sọ ọmọ pé mi nílè bímọ tá a ó ṣera rẹ̀ nìyẹn tọ́ba ti dé lọ kàn án mọ̀ fún tíráì náà ní títí tí ọba wa bọ́ sí ọkọ̀ ṣe sùúrù ẹbí ọkùnrin náà ni wọ́n ti diagnose kó lè bímọ lọ́wọ́ àtọ́fóbìn kéyì sí tí wọ́n fẹ́ kó yí ọ <laughs> ó ṣera rẹ̀ nù náà ní ọdún ò lọ fẹ́ pọ́nlé yà pípọ́nlé ò lọ fẹ́ pọ́nlé tó fẹ́ kí ni àti kìlá tẹ́lẹ̀ àti báwò ọba fẹ́ jọ sọ̀rọ̀ ẹ̀kọ́ ń bẹ́nu pé kò jókòó nígbà tẹ́ni tó ń bá sọ̀rọ̀ jókòó. èsì pé kí wò ó dúró nígbà tó ń jókòó èsì pé kí wò ó jókòó nígbà tó ń dúró ṣe yẹ wa inú àìlẹ́kọ̀ọ́ ó wa nù wẹ̀yì náà ìní kíkọ́ jẹ́ pé ẹni tí wọ́n bá sọ̀rọ̀ dúró èmi jókòó tàbí èmi dúró jókòó wà ń pòsíṣàn tó bá já sí ẹni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òní tó máa jókòó tó bá bẹ̀rẹ̀ kọ́ tó bẹ̀rẹ̀ kí tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lásán. ìjọba àdì ní kíkọ́ náà wá nǹkan tí ó ti jókòó bí ó ti wọ̀ kó jókòó sáyé rẹ̀ kó béèrè ọjà gbó lòun lórí tí a yẹn kó o jókòó láyé rẹ kó o máa béèrè níbi tó wà nítorí yẹ kẹ́ ẹ máa ṣe nù. kálukú ti jókòó Ọka ìbéèrè rẹ tó bá fẹ́ ka lóko ń wọn tó bá jẹ kó tó dandan ní kó gbó rẹ microphone sí náà lọ dá rẹ lọ lọ dá àwọn máa gbó ara àwọn náà nù àbí òye tó torí ọmọ èèyàn máa fẹ́ jù ṣé èèyàn lè dìde ńlá yẹn tó ọ̀nà yìí máa jókòó bọ̀tún máa kọ́ kí ọ̀rẹ́ àwọn. láti ṣàlàyé lẹ́yìn ṣáájú gbígbé ńgbà tí èsì pẹ̀ ṣẹ̀ṣẹ̀ pàdé lẹ́yìn ìrìn àjò tí èsì ṣe pẹ̀ ṣẹ̀ṣẹ̀ ẹjọ́ pàdé lẹ́yìn tó ti ríra yín ti pẹ́ ọ̀gbọ́dọ̀ dìde kíyàn. àfẹ́ni tó bá jẹ́ pé ti ríra ti pẹ́ tó tó síbẹ̀ láti pàdé rẹ̀ pé látijọ́ yìí ọmọkùjọ́ mẹ́ta náà gbogbo ẹ náà sọ ìyẹn ni pé ìbéèrè rẹ ń fẹ́ àti gbogbo àwọn wàhálà nǹkan báyẹn bá tó burúkú ṣe wàhálà lọ́sùgbẹ́ sẹ́mi pé gbogbo nǹkan níjà àlàyé náà because hmm, tí àlàyé ọba síwájú kó sì yé wọ́n lè torí rẹ̀ ṣe sábàbí kọ́ ọmọ wọn kọ ìyàwó níbi tí àṣà ti wọ̀ wọ́n lẹ́wù ó kọ́ ọmọ aláìlẹ́kọ̀ọ́ kan lọ́kàn lọ́fẹ́. bàbá ti fi tẹ́ǹbù ọmọ wò bọ̀ báyìí sínú kó kúnlẹ̀ sínú kó ah! ọlọ́run ti kẹ́sìn yí àwọn èèyàn tẹ̀sìn bá yé wọn kò sí wàhálà àwọn tẹ̀sìn ọba yé wọn wàhálà ńlá nítorí pé ìtẹ̀mí àṣà làwọn èèyàn sì kì í sí èèyàn gbẹ́sìn yìí bọ̀ díẹ̀díẹ̀ yóò máa apply rẹ̀ díẹ̀díẹ̀ tèèyàn sì máa bẹ lọ so generally obìnrin ọkọ rẹ̀ lọ́sàá sí lẹ́yìn tọkọ rẹ̀ bá ti gbẹ́sìn yìí ó ní ọ̀sọ̀ fáwọn fámìlì rẹ̀ ìgbẹ́tọ̀ sẹ́wọ̀n kémi ní ìkúnlẹ̀ kìí ṣàfojúdi sóyè tó ń torí de lóye náà nìkúnlẹ̀ sóyè so <laughs> especially tó bá ní gringish tọ̀nà àmọ̀ wà dáké yẹ́n bí bẹ́ẹ̀ bó ti fẹ́ ṣe tiẹ̀ <laughs>

ẹgbẹ́ nísìn ìgbà tí kò tí bímọ mọ́álìm ní wọ́n pe mọ́álìm mọ́álìm lágbájá sẹ́wọ̀n tó yẹ kó wọn ọmọ kí wa à ń kíkẹ́ mọ́ lọ lè ké náà sẹ́wọ̀n kí ló máa ń pè ní mọ́álìm sẹ́wọ̀n máa ń pè láàbà kò ní òun kékeré àbí òye àbẹ́tẹ̀ máa ń tẹ̀lé mọ́álìm èmi yẹn ti mọ́álìm ìbọn ń pèsè àwọn yẹ kí gbogbo àná máa lọ lè kí náà ní màá lè màmá máa ń làm àwùsà nù àwùsà nù màá rí kùn sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sẹ̀rá ti de kíra yín kò burúkú ẹ̀ lè yín àmọ́ obìnrin sóbìn o àbọ̀kùn sọ̀fìn bákan náà bóyá bàbá èèyàn bàbá èèyàn bóyá ọmọ èèyàn kò sí tó burú. كما نبي صلى الله عليه وسلم مسجد جعفر ابن ابي طالب مسجد جماع مسجد جماع لين تنتي ميراثكين وتنتي حبشتي نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت